إنه كان توابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر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 إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سمع الله لمن حمده الله أكبر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 الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده صراط اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليه فإنه لا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت لا جاء ولا ملجا إلا إليك اللهم لك الحمد كله ولك الشكر كله يا ذا الجلال والإكرام على إتمام شهر رمضان يا رب العالمين اللهم تقبل منا صيامنا اللهم تقبل منا قيامنا اللهم تقبل منا أعمالنا اللهم تقبل منا دعاءنا اللهم تقبل منا صدقاتنا اللهم تقبل منا زكواتنا اللهم تقبل منا أعمالنا برحمتك يا أرحم الراحمين اللهم وفقنا بليلة القدر يا الله وفقنا بليلة الرحمة يا الله وفقنا بليلة المغفرة يا الله اغفر لنا ذنوبنا اللهم استر عيوبنا اللهم اقضي ديوننا اشف مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين وانصر المجاهدين في كل مكان وانصر المجاهدين في كل مكان اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اغفر لنا ذنوبنا اغفر لنا ذنوبنا اغفر لنا ذنوبنا اغفر لنا ذنوبنا صغائرها وكبائرها يا رب العالمين اللهم تقبل منا أعمالنا اللهم إن لم تتقبل منا فمن الذي يتقبل منا يا رب العالمين أمرتنا بالدعاء وأعدنا بالعجابة اللهم دعوناك كما أمرتنا فأجبنا كما وعدتنا يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم لا تجعل هذا رمضان آخر رمضاننا في الدنيا عيد علينا أعواما عديدة عيد علينا أعواما عديدة عيد علينا أعواما عديدة وأزمنة مديدة يا أرحم الراحمين اللهم تقبل منا كل أعمالنا اللهم يسر أمورنا اللهم بارك في أعمالنا بارك في أولادنا بارك في بناتنا بارك في شبابنا اللهم بارك في شاباتنا وفتياتنا يا رب العالمين أخرج الرياء من قلوبنا يا ربنا أخرج الشرك من قلوبنا يا رب العالمين ارزقنا الإخلاص في كل أعمالنا اجعل أعمالنا خالصة لك يا رب العالمين وفقنا بحسن الخاتمة يا حي يا قيوم يا أكرم الأكرمين يا أرحم الرائمين يا أحكم الحاكمين يا رب العالمين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم باعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب نقنا من خطايانا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلنا من خطايانا بالماء والثلج والبرد برحمتك يا أرحم الراحمين اللهم لا تضع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من هوائج الدنيا والآخرة إلا قضيتها يا ذا الجلال والإكرام اللهم إيدي آباءنا اللهم إيدي آباءنا إلى الإسلام وسنة رسولك يا رب العالمين اللهم ايدي أمهاتنا اللهم ايدي أولادنا اللهم ايدي بناتنا اللهم ايدي الأئمة الضالين يا رب العالمين اللهم اجمعنا على كلمتك وهو الحق يا ذا الجلال والإكرام اللهم خص بنا سات حاكمنا البخاري إلى ما في خير للعباد والبلاد اللهم أشله بالعباد والبلاد أشله به العباد والبلاد ارفع راية الإسلام في زمنه يا ذا الجلال والإكرام وارزقه بطانة صالحة ارزقه بطانة صالحة ارزقه بقانة صالحة يا ذا الجلال والإكرام اللهم أمتنا على التوحيد يا ذا الجلال والإكرام وارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة نعيما وملكا كبيرا وملكا كبيرا وملكا كبيرا أدخلنا دارك دار الأبرار أدخلنا دارك دار الأبرار أدخلنا دارك دار الأبرار لا تدخلنا النار قبل الجنة لا تدخلنا النار قبل الجنة لا تدخلنا النار قبل الجنة برحمتك يا أرحم الراحمين فتح علينا أبواب الحلال الطيب يا رب العالمين اللهم فتح علينا أبواب الحلال الكثيرة يا رب العالمين بارك في تجاراتنا بارك في أعمالنا بارك في وظائفنا جنبنا وجنب الحرام يا رب العالمين اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عما سوى وأغننا بفضلك عما سوى وأغننا بفضلك عما سوى اللهم نور بلاد الأنباب بنور الإسلام اللهم نور بلادنا بنور الإسلام أذل الشرك والمشركين أذل الكفر والكافرين أذل البدعة والمبتدعين أذل المنافقين والمنافقات من بين المسلمين ارفع راية السنة في كل البيوت ارفع راية السنة في كل البلاد يا رب العالمين صلي وسلم على نبينا محمد وآله وصحابته أجمعين الله 아까 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين adúpẹ́ni ọ̀dọ̀ ọlọ́run ọba ọ ọba tí ó ṣe fún wa ọlọ́run ló ṣe rọrùn kì í ṣe ọgbọ́n wa bí ìmọ̀ wa owó ọlọ́run ọba òun náà ni ó ṣàwájọ ó sì jí wa lásìkò tí a dìde tó bá kún gbogbo wa lọ́rùn tá a jí láago mẹ́wàá rọ̀ la kò sẹ́ni tẹ́nì kankan ó ṣe nù wa inú àánú rẹ̀ òun náà ló fi ṣe rọrùn fún wa ọlọ́mọṣẹ́ wa gbà fún wa gbogbo àdúrà tí a tọrọ ọlọ́mọṣẹ́ gbà èyí tá àná ti tọrọ lóore ọlọ́mọṣẹ́ ṣe fún wa gbogbo èyí tí a wá sọ ń bẹ níbi aburú ọlọ́mọṣẹ́ sọ wa èyí tá àná ti wá sọ ń bẹ ọlọ́mọṣẹ́ sọ wa eléyìí ni sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí sì ni siratul mustaqim ojú ọ̀nà tó dó déédéé ojú ọ̀nà tó níbàámu pẹ̀lú tọ́lọ́n sọ àti anabi wa muhammad àwa bẹ̀rẹ̀ wọn la àti wàá ṣe bọ́lọ̀ sí ni ká ṣe àánú rẹ̀ kọ́lọ́ mọ́sá fi gbà lọ́wọ́ wa lágbára ọlọ́wọ́ bá wa ẹ̀ máa yá mi nínú ẹ̀sìn wa àrípẹ́ ramadan náà ń tán lọ ẹni ni ramadan ó di twenty nine pẹ̀lú yọ̀ǹda títí ọlọ́wọ́ bá wa tí lè bá sùn tí a bá gbọ́ pé wọ́n rí oṣù lálẹ́ insha allah ọ̀la ni a ṣe ọdún pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ṣe mọ kọ̀rẹ́tì àbí tọ́ tí wọ́n bá rí oṣù lálẹ́ a jẹ́ pé ọ̀la tuesday láti kínní ni la ṣe ọdún tọ́ tí wọ́n bá wá rọ́ṣù àgbàwẹ̀ ní ọ̀la àwa sọdún níjọ wednesday insha allah ta'ala eléyìí ni àgbọ́yé nínú ẹ̀sìn wa anabi ni sọ́mu lérò yàtì wa aftorí lérò yàtì ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ bá rọ́ṣù ẹ sì parí àwẹ̀ tẹ́ bá rí oṣù bọ̀tá àti wà á rí oṣù àgọ́dọ̀ máa dájọ́ ọdún lẹ̀ fẹ́ni tọrọ bá yé ọlọ́mọṣẹ́ gbàdúrà wa ibadatun min ibadati adh-dha'ira wa hiya halal ọ̀kan nínú àwọn ìjọsìn tá a máa fi ń súnmọ́ ọlọ́wọ́n bá wa tó pé kò sẹ́nìkan tí ó wọlé ayé yìí àfi kó sin lọ tí ó ti lo ìjọsìn yẹn àbí tí ó ti ṣe ìjọsìn yẹn ilé ayé rẹ̀ ó le alikiyama rẹ̀ ò ní rọrùn kí ni ìbáda náà ìbáda náà kìí sínú mọ́sálásí láti máa ń ṣe níta mọ́sálásí láti máa ń ṣe ìbáda sí téèyàn ọba mójútó bá dà yẹn ọjọ́ alẹ́ rẹ̀ ó le ọpọ́sibù kí kọ́mọ̀rọ̀ ọmọ tọ́ ọpọ́sibù kí divorce ó padà ṣẹlẹ̀ nínú fámìlì wọn ọpọ́sibù kó padà dolè ọpọ́sibù kó padà di ọ̀daràn èyàn lè ní stroke nítorí ẹ èyàn lè ní àárẹ̀ gbére nítorí ẹ ìbádàn àìsínú mọ́sálásí kí ni ìbádàn náà òun náà ni ká jáde láti inú ilé ká lọ lè wá arísìkì tá a fi jẹun Allahu akbar kan ah, ni alhaji ibole ńlọ ani ńlọbiṣẹ sórí ibiṣẹ ti ń lọ tó bá ti jẹ́ pé ntọ́lọ́wọ́n bá ní kọ́ máa ṣe náà níṣẹ́ òun ní ṣe.

ẹ eh, wakulomi risikihi ẹ eh, ẹ eh, lè wá risiki Ọlọ́run Ọlọ́run bá Allah sọ ní Quran ó ní wa halallahu bẹ́ẹ̀ òun Ọlọ́run bá tó ń da yín òun ṣe kẹta kẹra òun ṣe lẹ́tọ̀ wa harama riba kẹmata kẹmara kẹkẹma gbowó èlé lọ́wọ́ àwọn èèyàn kẹyà yàn lówó ten thousand kẹfì gba twelve thousand Ọlọ́run ni mo ṣe léèwọ̀ fún yín ègún ni aburú ni tó gbọdọ̀ ṣe ọlọ́run ọ̀fọ̀ bíi di kan pé a gbọ́dọ̀ ṣe ó sì legalize kankan ṣe kínní ká ṣe tọ̀ ọ̀nà táwọn agbára owó ìjàmà pé ọ̀nà oríṣiríṣi ni èyí lè máa kọ́yàn lẹ́kọ̀ọ́ kọ́ máa gbowó nọ́lẹ́jì ẹ̀ náà ní ń tà kò yàtọ̀ sẹ́ni tí ń ta búlọ́ọ̀kù àti ẹni tí ń ta rìn èyí lè máa ṣiṣẹ́ òwò èyí lè máa ṣiṣẹ́ ọwọ́ èyí lè máa ṣiṣẹ́ àgbàṣe ipe máa bá wa ṣe á máa fún ọ gbogbo tí yẹn bá sàfẹ́ ṣe kọ́sà jẹ́ nǹkan tó lọ́n fara mọ́ náà fi ní kéèyàn tó dáwọ́lé ṣe kan kéèyàn kọ́kọ́ gba mọ́ṣáláṣí lọ. pé imam salamu alaykum mo fẹ́ torí ìbáàdà ni ìbáàdà sì ni wọ́n yé ṣe pẹ̀lú ọpọlọ wọ́n yé sì ṣe pẹ̀lú báwọn òyìnbó ṣe gbé kalẹ̀ nù wọ́n yé sì ṣe pẹ̀lú ah, báwọn yẹn ṣe ń ṣe nìyẹn irọ́ o wọ́n máa ń ṣe pẹ̀lú ìbámu pẹ̀lú tó wà ní Kùránì ni èèyàn wà lọ mọ́ṣáláṣí ẹ̀dàkùn iṣẹ́ báyìí mo sìn ẹ̀dàkùn ojú ò lẹ̀ sí ṣe kínní ló fi wọ̀ Umar bin Khattab radiyallahu anhu nínú àwọn companions ní àwọn sahaba wọn ni ọlọsí àárín ọjà ó ní man lam yatafaqqa fi dinina aw fi aswaqina falyarji' ila masajidina ó ní gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́jà yìí ẹni tí tí ń bá ń tà tí ọba tí ma ìhà tẹ̀sìn kọ sí kó tètè gba mọ́ṣáláṣí lọ kọlọ lè béèrè fatiwa lọ́dọ̀ àwọn afáàtọ̀ wa ń bẹ̀ láì ṣe bẹ́ẹ̀ yóò rí ìyọnu nínú ọjà tí ó yìí ìyọnu tìjọba Umaru nìyẹn bá àbáṣe lábẹ́ ìjọba ẹ̀sìn téèyàn bá ti ń ṣe aburú láàrin ọjà àbí nínú ẹnu iṣẹ́ rẹ̀ ìyọnu tàtọ̀dọ̀ lọ́wọ́ padà bá owó owó ọ̀dà púpọ̀ ó sì lóore ọ̀làǹfààní anábìíní alimalu sọ̀lẹ̀ ee lirajuli sọ̀lẹ̀ aw kama qala sallallahu alaihi wasallam anábìíní ní malimalu sọ̀lẹ̀ ee lirajuli sọ̀lẹ̀ anábìíní owó tó da tó bá ilé bọ́ sọ́wọ́ yẹn dáadáa ah ilé ayé ọmọ rọrùn o owó yìí a máa wà a wà nídìí ó gbé wa kó lójú ọ̀nà ọlọ́run nítorí pé nítorí ẹ̀sìn gan lọ́lọ́run fi ní ká máa ṣiṣẹ́ lọ́lọ́run fa fi ní fọ́pútẹ́kì fíìmà àtàkàláhù dára àkhírà gbogbo ń tó bá kó ayé má ó sọ ọ́ délé rí ibú lọ́rùn ẹlòmíì yọmọ wá mọ́ṣáláṣí yọmọ sinú ọ̀rọ̀ rẹ̀ balẹ̀ dáadáa ẹdí owó bá lọ tó bá ti dọ́wọ́ ìtàn oníwà alikọ̀mọ́ oníwà yọmọ pé ní jimá oye kò sí ní kírun ọ̀nà yẹn yọmọ jẹun pọ̀ kì í sì síbẹ̀ tẹ́lẹ̀ ńgbà náà ni òní láǹfààní àti dọ́dọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ mọ́ yóò lóun bísí nígbà náà ni ó lè ké ọrùn bọ ẹgbẹ́ múlẹ̀ nígbà náà ni ó lè kọrùn bọ àwọn club club club ẹlòmítà rẹ̀ balẹ̀ báyìí owó tí ò sí lọ́wọ́ ẹ̀ tó bá dé sìn ẹ máa gbọ́ rẹ̀ lájà ẹ máa gbọ́ rẹ̀ lọ́nà lẹ́kì yóò lóun lọ club wájú obìnrin kò ní gbọ́dọ̀ sọkọ ẹ lẹ́nu mọ́ kò ní wọ́n á máa sọ̀rọ̀ ọlọ́run sọ anábì sọ yóò máa ní ẹ̀yin ẹ má máa sọ awọ ọ̀rá yìí gbogbo yẹn yóò sì padà sínú sàárè yóò lọ lè bọ́ bá wa lóun nìkan jẹ́ máa ní kókó ọ̀rọ̀ mi ò náà ni pé ṣe rí kéèyàn ó gba kádàrá gbọ́ pé ah ẹni tó lọ́n bá ní ọ̀dà fún láyé fún ni lóòótọ́ òdodo ọ̀rọ̀ lọ́sọ̀ sórí gbogbo nǹkan kádàrá máa ń rìn pẹ̀lú sábàbí gbogbo ẹni tí ó bá ní mímọ̀ nínú kádàrá ọlọ́run sábàbí rẹ̀ ni pé ọlọ́lẹ̀ kọ́ mímọ̀ gbogbo ẹni tí ó ní owó oye ọlọ́run ti kọ́ sábàbí ẹ̀ ni pé kò ní iṣẹ́ tí ó máa ṣe kíni tí ó máa ṣe sórí tí ó bá ti wá ṣàkólé kan lérí iṣẹ́ tó ṣàkólé kan lérí bó ṣe jẹ bó ṣe mu kádàrá tó fẹ́ yàn òun náà ni kádàrá ẹni tí ò níṣẹ́ ẹni tí ó bá wà níṣẹ́ bóun ni máa ń rí kì í lówó lóòótọ́ ọlọ́run bá ní kẹ́yàn bọ̀ tó fi ká jìde ká gbìyànjú ọlọ́run fi ṣe sábàbí tí wọ́n ti kádàrá ìkẹ́ tí wọ́n jọ rìn ẹ rí àwọn sahaba al àwọn anabi ọlọ́run kò sá anabi ọlọ́run kan tẹ́ darúkọ tí ìní sọ́sọ́ ti ń ṣe fún yìí àti katira débẹ̀ ipò anabi ọlọ́run ọba yìí iṣẹ́ wo ni ń ṣe lẹ́yìn pé ń pe àwọn èèyàn sí ojú ọ̀nà ọlọ́run kò sí ànábì ọlọ́run ọba kan tí ó jí láàárọ̀ tí ó sì tún padà sí bẹ́ẹ̀dì yọ àsìkò rẹ̀ yọ dasí méjì yọ máa fi jíṣẹ́ ọlọ́run yóò sì ní tí ọmọ sí kínní tí ọmọ fi jẹun ibi eré burúkú àdánwò àwọn afáàsámánì ibi tó ti bẹ̀rẹ̀ nu òun fẹ́ jíṣẹ́ ọlọ́run kò sì níṣẹ́ ó sì fẹ́ jẹun definitely yóò da salatu lẹ̀ òṣùpọ̀ tẹ́fẹ́ dasí yóò sì máa wọṣẹ́ yóò sì máa sògùn fáwọn èèyàn yóò sì máa ṣe bídíà wọ́n bá ti kó àwọn táwọn èèyàn bá ti tí tó bá ti gbìyànjú láti kó àwọn èèyàn jọ àbọ̀lọ́ opportunity kan táwọn èèyàn wọ́n bá ti kó jọ gbogbo tí ọmọ wa náà pọlọ rẹ ni pé bí ó ṣe pọ àpò wọn jáde nítorí pé ó fẹ́ jẹun ó fẹ́ ṣayé kò sì sí iṣẹ́ ọlọ́run bá ní yáyọ lẹ́dínà àmọ́nù ẹ̀yin olùgbà gbódodo ìdánù díyàlẹ́ sọ̀lá àti mẹ́yọ̀ mìlì jùmọ̀ tí wọ́n bá pèrún jọ jimá fasa ìlà dìkìrìlà ẹlẹ́gbà kútùbà o wọ́dàrú lè bẹ́yà ìtẹ̀ ń ta tẹ́ra ẹ̀fílẹ̀ àwọn wòlọ́ ọlọ́run bá ń jọ yìí nígbà wà náà wí o àwọn wòlọ́ sọ̀kalẹ̀ fún àwọn sọ̀hábà ọlọ́run ẹ̀ fi títà rẹ̀ ralẹ̀ adé pé wọ́n ń ta àwọn ṣe kíni wọ́n ra ó ní wàá ìta wabtagu min fadlillah tí wọ́n parí jimá ẹ tún padà sí eré ilẹ̀ ẹ máa wá ọlá ọlọ́run káàkiri ọlá ọlọ́run lè máa wáká jíjẹ mímu sọ̀hábà kan bọ̀ níjọ́ kan ó bẹ̀rẹ̀ sí ṣẹ́gun ń ṣẹ́gun látara iṣẹ́ ọwọ́ iṣẹ́ ogun rẹ̀ àwọn tó jókòó ta nábì wá ń pé èyí tí ń laagun bọ̀ yìí kó sì jẹ́ pé ó lè jagun ẹ̀sìn ní ìbáṣe wàá dáa ju ogun tí ń là lérí bí ó ṣe jẹ lásán lọ ànábì níṣẹ́ rí bó ṣe wá ó bá jẹ́ pé ń ṣiṣẹ́ nítorí kó lè bá jẹun kó lè bá tọ́jú ìyá rẹ̀ arúgbó ìyá rẹ̀ tó ti dàgbà bàbá ẹ̀ tó ti dàgbà kó lè ba kájú kù nínú dúkìá àwọn èèyàn sẹ́ni tí ó bá ti ní ọ̀tá ẹni tó ní ni o yọ ọmọ ọ̀ràn jùmọ̀ báyìí di ojúmọ́ ní ọmọ ó bá rí yín ni kó wá ẹ mú wá. anábì ní bó ṣe wà yẹn tó bá dé pé ó fẹ́ ká ojú kù níbi báárà nífi ń ṣiṣẹ́ ti ń ṣeun tánìyàn rí da lérí fọwọ́ fi jihad inú jihadi lona náà ṣe kínní lòun especially àwọn ọkùnrin kò sí tó bínú kóbìnrin náà oníṣẹ́ lọ́wọ́ tí ó bá ti takò ẹ̀sìn àmọ́ àwa ọkùnrin àwa gangan àwa la ní responsibility ti lé gbogbo ọkùnrin tí ó bá rẹ̀ tọ̀ rẹ̀ ṣe látara ìmẹ́lẹ́ látara àìníkàkún oye àwọn àlùfáà ní wàláhì wàláhì ọjọ́ ọ̀la rẹ̀ léwu níjọ́ la máa ń pé ọmọ olówó ni torí ẹ̀ ló fi yàyàkúya wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ọlá ọ̀pọ̀ ká bọ́ ọmọ jẹ́ lérí ìkẹ́ ìmọ̀jọ́ ọmọ dídàkudà nítorí tí kẹyẹ ọba ti lọ́mọ déédéé àbí bàbá ní problem àbí bàbá kó lẹ́nu iṣẹ́ ẹnu ọmọ yẹn ti fẹ̀ yọ bẹ̀rẹ̀ sí máa wàkíwà káàkiri wọ́n ní bí ọ̀pọ̀ ọlá sí máa ń sọmọ di eléri ibú wọ́n ní ọ̀pọ̀ òsì náà ní máa ń sọmọ di eléri ibú máa yẹn lọ nítorí pé nígbà tó ti rẹ́tọ̀ rẹ̀ ṣe yọ jáde sí gbòòrò yọ máa lọ lè ṣe anything tó bá ti rí ìdí bẹ́ẹ̀ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ eh, a máa ṣàdúrà a sì máa ṣe kínní a sì máa ṣiṣẹ́ anabi ní barakallahu li ummati fi bukuriha anabi ní mo ti ṣàdúrà fún gbogbo àlùmọ̀ mi tí máa ń jí jáde láàárọ̀ tí ń wá ní tí ó jẹ lọ mo ti ṣàdúrà fún wọn pé bí wọ́n ṣe lọ kọ́lọ̀ mọ́jú wọn darí bẹ́ẹ̀ kọ́lọ̀ jí wọn máa rí tí wọ́n wà lọ anabi lóun ti ṣàdúrà yìí kalẹ̀ àdúrà yìí wọn máa gbà tí yẹn bá dìde àwọn ti dìde tó o ṣùgbìyànjú bọ́nà kan bá dí wọ́nà míì bíṣẹ́ tó o kọ́ o bá lọ déédéé kọ́sẹ́ míì kẹ́tẹ́ wọ́n á dùn kọ́lọ́ máa pé kò síṣẹ́ téèyàn ò lè ṣe tí ìbá ti jẹ́ ṣàràmù ẹ ojú ń tì mí ẹ wá haúsá òṣìṣẹ́ táwọn sọ̀ létà yorùbá ní ọmọ pé iṣẹ́ ọ́fíìsì ló ń fẹ́ ṣe ẹ̀ kíní kan ló ń fẹ́ ṣe bọ́ ọba ẹlòmíì ọgbà sàtífíkẹ́ẹ̀tì oyè mẹ́dísìn jẹ̀mọ́ mùsùlùmí yọ padà máa ṣiṣẹ́ kọ́ńpẹ́nì tí wọ́n ti ń yọ tí wọ́n ti ń ṣe bisikíìtì bọ́ọ̀lù ọ̀sìn kálí ara ti ṣẹ́nu ẹlòmíì ọ̀tọ̀ ní kọ́ọ̀sì tí ó ṣe ọ̀tọ̀ ní ọ̀nà tí ti máa rówó èyí tó ṣe pàtàkì lọ́nà ni kọ́sàdé pé ṣe ó ní pẹ̀lú ẹ̀ṣẹ̀ ọlọ́run gbogbo ẹni iṣẹ́ táwọn òyìnbó bá kùn lọ́dà ẹ wọ́n ní kíní kan insurance ni o wọ́n ní kíní kan ẹ̀mọ́ àṣìṣe ní bí wọ́n ti ń gba usury rìbá ni o ẹ gbogbo iṣẹ́ tí òyìnbó bá kùn lọ́dà tá a bá ti gbé pọ́n lọ́lọ́ ní ọ̀dà ká mọ̀ bá wọn ṣe o orí ibú tè bó ṣe lèyàn ṣe nítorí kò sígbà téèyàn máa ṣiṣẹ́ bú àfikọ́ jẹ́ pé ìgbẹ̀yìn ò ní dáa ọjọ́ ọ̀la wa ọlọ́nìkan lọ́mọ ọ̀kan náà àwọn ẹni ọlọ́run ó ní tóun bá gbókan lílé ayé fẹ́ parẹ́ tóun sì ní àgbàdo kan tóun ó gbìn ó lóun ó gbìn náà òun sì gbìn tọ́lọ́mọ lọ́wọ́ palẹ̀ ayé rẹ mọ́ kí ló wọ́n máa jẹ kí ló wọ́n máa wá jẹ ọ̀pọ̀lọpọ̀ wálé ní abẹ́lẹ́nuṣẹ́ àrùnwó ṣe rí kò ní máa lọ bẹ́ẹ̀ kì lọ bẹ́ẹ̀ nítorí pé ó padà kú lẹ́nuṣẹ́ sórí owó tó bá wá tọ́jú owó yẹn lọ́mọ fi ṣe kínni lọ́mọ fi mẹ̀ntẹ́ni ayé rẹ tó kù tó fi jáde láyé ẹlòmíì ó tọ́jú ọmọ lóòótọ́ àmọ́ kò sí garanti kọ́mọ yẹn ọmọ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí gan bàbá ni ọmọ bọ̀ yóò tún bọ̀ yàwó ẹ̀ látara situation ló mọ́gbẹ́mi lẹ́nìkan lẹ́yìn ọlọ́run pílánì ọdí ayé rẹ kọ́ wá ṣe àdúrà lérí ẹ̀ má nana pa má fowó ṣòfò má náwó sòtẹ́ẹ̀lì má máa fowó má máa fi ṣe má máa fowó má máa fi mutí má máa fowó ṣẹlọ́hún owó yẹn atẹ́gùn ni ọwádọ̀ rẹ lónìí yọ padà lọ àmọ́ èyí tó tọ́jú ilẹ̀ tó bá kalẹ̀ oye property tó bá ní àwọn ibi tó bá diwó mọ́lẹ̀ òun náà ní tó padà máa lọ dé bá lọ́wọ́ alẹ́ nígbà tí oníṣẹ́ nìkan kan máa fọlọ́ ọlọ́run àbẹ̀wò pẹ̀lú agbára rẹ àtijọ́ àti mú wa ọlọ́mọdé onira gbogbo àwọn tọ́lọ́run ti gbéga láàrin wa ọlọ́mọdé àwọn padà sẹ́yìn gbogbo àwọn tá à ń bẹ láàrin ọlọ́mọṣà fàwa náà sókè gbogbo àwọn tọ́jú pé àtìrí kan ṣe kan àfi agbára àánú rẹ tó wà nínú Ramadan àfi bí ọlọ́run lẹ́yìn Ramadan ọlọ́mọṣà sínú afẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ e, ọlọ́run àtàánú ọlọ́run kò bá àsìkò tán kò sì bá ìgbà tán wọ́n ní lásìkò tán yẹn dọ́là dín three fifty ìbá di seven hundred sọ́ni tọ́lọ́run bá ti sinmi pé òun fẹ́ kí ọ oyè ìkẹ́ e, ọlọ́run bá gbà tán kò bá àsìkò tán ìkẹ́ rẹ̀ lọ́wọ́ máa béèrè ìpè ọlọ́run gbogbo àsìkò tí ìyín bá ń lò mọ́sà sínú àánú fún mi ọlọ́run mọ́sà sínú àánú fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run bàbá wa rí àdìsí kínà ọlọ́mọdé a máa fi takọ̀ ọlọ́run mọ́jà máa fi ṣe ọlọ́run mọ́ṣẹ́ lókun fẹ́ rí ibú fẹ́ni kọ̀ọ̀kan wa wala agbára ọlọ́run ọba wa wala àánú ọlọ́run ọba wa àwọn abẹ́lẹ́ Allah ẹ̀ afa wa imaamu wa Bukhari ti ń darí wa ọlọ́musa wọlé agbára rẹ̀ ọlọ́musa bá ní sànú ẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n gbà tílu yóò fi jẹ́rọ̀rùn fún wa ọlọ́musa bá darí ẹ̀ síbẹ̀ àwọn ẹni eré ọlọ́musa bá kó tiwọn bílù náà bá wá ń da ọlọ́mọ jìtá ní kọ̀ọ̀kan wọ́n bàjẹ́ ńbẹ̀ ọlọ́ agbára ọlọ́run ọba ọlọ́ àánú ọjọ́ alẹ́ ọlọ́mọ ẹ eh, má jẹ́ a máa dààmú ọlọ́run wala la hawla wala quwwata illa billah subhanakallahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu wa rahmatullahi